níbo lẹ ti lè rí wa ẹ tẹ òǹtẹ̀ ọ̀kan. ẹ nílò àwọn ọjà iléeṣẹ́ move fi ẹ nílò àwọn ọjà iléeṣẹ́ move fún ìdí kan ẹ tẹ òǹtẹ̀ èjì láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele àlàyé tá a ṣe wá lọ ẹ tẹ òǹtẹ̀